ètò yín ètò wa Ògo Ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì àpòsò orí tẹlifíṣàn Orísun tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé tẹ̀ darapọ̀ pẹ̀lú wa ni àkọ́rí ohun tí a ń sọ̀rọ̀ ní lórí láàárọ̀ yìí òun náà ni a pè ní ìfààyègbani láti òkè wá ìyẹn túmọ̀ sí wípé bí Ọlọ́run kò bá kọ́ ilé náà bí Ọlọ́run kò bá fi àyè gbani bí Ọlọ́run kò bá fúnni ní orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan ṣoṣo tí í ṣe Jésù Kristi gẹ́gẹ́ bí ohun tí a ti ń sọ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ pé kó ṣeé ṣe láti wu Ọlọ́run nítorí náà ló ṣe sọ wípé ẹ wá sọ́dọ̀ mi ó ti ẹ̀ sọ níbi kan oníkò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi Jésù Kristi ló sọ bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ ńlá lélẹ́yìí tó fi fún ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù ẹ̀yìn tí wọ́n ń pè ní umbrella ìyẹn náà ni agbóòrùn orí ọ̀fẹ́ jésù olúwa kò ní sákò lórí ẹnì kankan wa ẹni tó sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí mo ní lálejò láàárọ̀ yìí àwọn náà ni pásítọ̀ adémọ́lá adépọ̀jù tí a ti jọ yànnàná lórí àkórí náà tó ṣe pàtàkì tá a mọ̀ ní sí ìfàyègbani wípé ẹrú o kò ní ẹ̀tọ́ sí ohun olówó rẹ̀ ṣùgbọ́n ọmọ nìkan ló ní ẹ̀tọ́ kẹ́ má wá gbàgbé ibi tí wọ́n mú wa lọ nínú ìwé éfésù yẹn oríkejì tàbákà sísàlẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ àmọ́ àríbi tó ti sọ fún wa wípé ó sọ wá dọmọ láti ìsọdọmọ la orí ọ̀fẹ́ sí ohun gbogbo tó jẹ́ àǹfààní wa dádì ẹ ìkàlẹ̀ ẹ bá wa tẹ̀síwájú o ó sọ lẹ́ẹ̀kan mo ní a ṣe ìjẹ́wọ́ yẹn hmm. lẹ́yìn ìjẹ́wọ́ yẹn mo fẹ́ mú ohun kan jáde fún wa níbẹ̀ nígbà tí ọba na ọ̀pá sí Ẹ́sítérì tó na ọ̀pá aládé rẹ̀ sí ọ̀pá aládé rẹ̀ sí èyí mú kí Ẹ́sítérì ò wá sọ́dọ̀ rẹ̀ gbọ́ ìwọ tó ń wò mí lónìí a ti na ọ̀pá sí ìwọ náà hmm. lọ́nà wo nípa àgbélébù Jésù. Oh. Jésù ti na ọ̀pá ọmọ aládé yẹn sí ìwọ náà kí a bá lè rí ọ̀nà dí ọ̀dọ̀ ọlọ́run kí ló dé tí bẹ́ẹ̀ lè ṣe wá sọ àbí báwo ni bẹ́ẹ̀ ṣe sọ ẹjẹ́ àwọn onú ìwé kọ́rìntì kejì ẹjẹ́ asáré wò ń bẹ̀ kọ́rìntì kejì ẹjẹ́ aka orí ìkẹjọ mo fẹ́ràn ibi tí a fẹ́ kà yìí dáadáa nínú ọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ kí ló sà ẹ bá mi wo ẹsẹ̀ ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹsàn-án hmm. nítorí ẹ̀yin mo orí ọ̀fẹ́ olúwa wa ẹ̀dùn ọ̀bẹ yẹn nítorí ẹ̀yin ṣe kí ni. mọ orí ọ̀fẹ́ olúwa ẹni tí ò bá mọ orí ọ̀fẹ́ yẹn sà kò lè ní àǹfààní sí ọ̀dọ̀ ọlọ́run ènìyàn lè lo orí ọ̀fẹ́ kó má lò hmm. òrùngbẹ ń gbẹ mí ọgbọ́n mi síwájú rẹ hmm. kí ló yẹ kó ṣe kó mú ni kó gbé omi kó mú kó tún máa tún máa pariwo ó tún wá pariwo pé àdìsí òrùngbẹ ń gbẹ mí òrùngbẹ ń gbẹ mí ó máa kú torí pé òun ni òṣèké ni òun ni ògbé omi kò mú orí ọ̀fẹ́ kristi olúwa ó ní àwa mọ orí ọ̀fẹ́ kristi olúwa wa yes. jésù kristi. yes. pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí. ẹsikísà ó ti jẹ́ ọlọ́rọ̀ rí hmm. ṣùgbọ́n bó ti jẹ́ ọlọ́rọ̀ tó o nì ó rúbọ ó fi ara rẹ̀ rúbọ ó fi ara rẹ̀ kalẹ̀ kí a bá a lè mú ohun tí í ṣe tiẹ̀ ká fún àwọn ènìyàn ẹ kà tán. ṣùgbọ́n nítorí yín ó di tálákà. nítorí ìwọ tó ń wò mí yìí nítorí etí tó ń gbọ́ mi yìí hmm. ó ló di tálákà. kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. kí a bá lè torí àìní tiẹ̀ sọ èmi àti ẹ̀yin di ọlọ́rọ̀. àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín. àbí ẹsikísà ṣé orí ọ̀fẹ́ tó fún wa yẹn ò tó. ó tó púpọ̀ kí ènìyàn sọ rẹ̀ di tálákà. ó sọ ìdí tálákà kẹ́lòmíì lè di ọlọ́rọ̀ ohun táwọn olórí wa láyé òde òní ò lè ṣe nìyẹn Hmm. ẹlòmíì ohun tó àjẹmúra ni jẹun kó kú ni kò sóko tó kàn pẹ̀lú ọmọ ẹlòmíì náà ní bámúbámú ni mo yó èèyàn mọ̀ bí yóò pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan ṣùgbọ́n Kristi Jésù Olúwa wa kò ṣe bẹ́ẹ̀ hmm. ó sọ ara ẹ̀ di tálíkà kí àwa bá lè tẹpasẹ̀ rẹ̀ di ọlọ́rọ̀ ó ti fún wa ní ọ̀nà àbáyọ sí ọlá sí ọrọ̀ sí ìlera pípé àìsàn kì í ṣe tiwa akọ́nù ẹ̀ pé nípa iná rẹ̀ òun ni a mú wa láradá nípa iná rẹ̀ la di aṣẹ́gun olórin yẹn sọ wípé awájú aṣẹ́gun lọ. awájú aṣẹ́gun lọ nítorí àwa gbẹ́kẹ̀ wa lé ọ awájú aṣẹ́gun lọ. ṣó o gbẹ́kẹ̀ rẹ lé hmm. ṣó o nírètí nínú rẹ̀ ohun tó ń bọ̀ lẹ́rù jẹ ṣó o gbàgbọ́ pé ó lè ṣe é ìwọ tó ń wò mí lónìí okòwò rẹ ti dojúrú ó ti dojúdé gbogbo ẹ ti bàjẹ́ àbórí àkéte àìsàn ló wà gbọ́ mi ò ń wò mí nínú ilé lọ́sítù ló wà ní inú ilé rẹ ló wà ní bó o ti ń wò mí ìfẹ́ kí o yọ̀ǹda ìgbàgbọ́ rẹ sínú ohun tó ń gbọ́ ní ìṣẹ́jú yìí láti mú kí ayé rẹ ó gba ìyanu hmm. láti mú kí iṣẹ́ rẹ ó gba ìyanu iléeṣẹ́ rẹ ti ń dojú dé lọ́lẹ̀ má bẹ̀rù jésù nìkan ló lè bá ọ ṣe wòlíì kan ló máa ṣe pásítọ̀ kan ló máa ṣe evangelist kan ló máa ṣe jésù kristi nìkan òun làbò ló lè ṣe òun ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ òun ló fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ òun ló sọ èdè tálíkà kí wọ́n bá lè di ọlọ́rọ̀ ó dẹ̀ ti ṣèyẹn láṣẹ pé kò sẹ́nìkan tó lè di lọ́wọ́ ìwọ tó wọ̀ mí láàárọ̀ yìí ìbá dá tó bá lè gbàdúrà olúwa jẹ́ kí iyè mi ó ṣí kí n mọ ẹ̀tọ́ mi nínú Kristi jẹ́ kí iyè mi ó ṣí kí n mọ ohun tí mo jẹ́ nínú Kristi. ọ̀pọ̀lọpọ̀ ni o ti ẹ̀mọ́ tí wọ́n ọmọ tó ń wọ̀n wájú Ọlọ́run. wọ́n mọ orí ọ̀fẹ́ tí wọ́n ní. wọ́n mọ bó ṣe lè rí orí ọ̀fẹ́ yẹn gan gbà. wọ́n ti ẹ̀ nílò. wọ́n ti ẹ̀ lò ó. Ẹ́sítérì lo tiẹ̀. Hmm. ọmọ ẹrú ni ibi títẹ Ẹ́sítérì burú dé Ẹ́sítérì ò ní bàbá kò ní yá ah ó tún wá lọ ọbẹ̀ ó wá mú orí ọ̀fẹ́ tó nílò yẹn ó dẹ̀ lò dáadáa kò jẹ́ kí ìyẹn kọjá kò sọ pé yẹ̀sì ayaba lòun ẹ kábíyèsí hmm. ẹ mọ tó ṣe nísìn ẹ a máa ní yóò fẹ́ pa àwọn ènìyàn mi ó yá ó yá ó yá ẹ bá mi pàdánù ẹ bá mi bẹ́ orí ẹ. ní ti àwẹ̀ ó gbà àwẹ̀ ó gbà àwẹ̀ ní ti àdúrà ó lò ó ní ti ìgboyà ó lò ó kó tó déwájú ọba ọba ló wà wò wípé ẹ tún wo bí tọ́ba ẹ bá ka bẹ̀yẹn àǹfààní àyè ni ò sí hmm. bí ẹ bá kàwé sẹ́rì ẹ dáadáa ta ló ṣèjọba amani hmm. ta ló ṣe ìdájọ́ amani amani fún alára ẹ ló ṣèdájọ́ ara ẹ. bẹ́ẹ̀ni ó ti rígi kalẹ̀. ó ti rígi kalẹ̀ torí mọdékàì ó dẹ̀ ti múra láti ra gbogbo ebéèrú ọba ní ẹ ohun tó sọ nípa ẹni tí ọba bá fẹ́ yẹn òun náà ni kó lọ ṣe fún mọdékàì ó dẹ̀ sì ń wọlé bọ̀ Mọ́dékáì kò tẹríba hmm. kò dọ̀bálẹ̀ inú tún ti bí sí pé ah, inú ẹ̀ tún ti lu ànílò ní tí mo rì mọ́lẹ̀ fún ẹyẹ òní ló hmm. máa kú mo lọ bá kábíyèsí nísìnyí ó máa fún mi láṣẹ láti lè yanjú ọ̀rọ̀ ẹ ṣùgbọ́n gbọ́ bọ́ńbàdàn tó lérí mọ̀wọ́ náà bẹ́ẹ̀ ó ní ẹnìkan ó ní alágbàwí kan ó ní ẹnìkan tó lè gbẹ́kẹ̀lé ó ní ẹnìkan tó lè sinmi lé torí pé ìgbẹ́kẹ̀lé wa nù rẹ̀ kò ní já wa sásán kò ní já aṣọ kó lòbo ó máa ṣe é yóò sì yí gbà rẹ padà kò sóhun tí Jésù ṣe tì hmm. ọ̀nà rẹ ti la o ìlérí ayọ̀ rẹ sì ti ṣẹ ẹ jẹ́ á tẹ̀síwájú nínú bíbélì ẹ bá lọ sínú ìwé orin dáfídì orí ìkẹjọ kí lẹsẹ̀ ìkarùn ti wí. orin dáfídì orí ìkẹjọ bẹ́ẹ̀ ni orí ìkẹjọ kí ni ẹsẹ̀ ká sí. ìwọ ṣàdánù onírẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ hmm. ìwọ sì fi ògo àti ọlá dé ní adé àwa ni. <laughs> ẹ tún kà ìwọ ṣáàdá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ ju àwọn áńgẹ́lì lọ. ìwọ sì fi ògo àti ọlá dé ní adé. ó fi ògo àti ọlá dé ní adé níbo ló ògo àti ọlá yẹn ti wá nígbà tó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ ó ti fi ra ìgbà padà fún wa hmm. ó ti fi ra ògo fún wa ó ti fi ra ọlá fún wa ẹ bá wo ìwé Jòhánù kí ni orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélógún ti wí John seventeen twenty two yes. Hmm. John seventeen twenty two. bí ó sì ti wí èyí tán. bí ó ti wí èyí tán. ọ̀kan nínú àwọn oúnjẹ tí ó dúró tì í fi ọwọ́ rẹ̀ lu Jésù. seventeen twenty two oh eighteen twenty two nìyẹn. ògo tí ìwọ ti fi fún mi. ògo tí ìwọ ti fi fún mi. ni èmi sì ti fi fún wọn. àlọ́ fi fún àwa àwa tó gbàgbọ́ nínú rẹ̀ hmm. àwa tá a sinmi lé ògo tó ti fi fún tọ́jú àbá ti fi fún òun ló fi fún àwa ibo ni wọ́n sọ ògo tiẹ̀ sí hmm. Hmm. ibo ni wọ́n sọ ìrètí tiẹ̀ sí ògo rẹ̀ wà nínú olówó tó wà nù fámìlì yín tó máa gbàgbé ẹ tí ò ní lè ṣàánú ẹ ògo rẹ̀ wà nínú ìjọba nàìjíríà ìjọba nàìjíríà ò tí ì rojú ara ètí ara ẹ ẹnìkan tó lè rojú ayé ètí ẹ òun náà ni kristi jésù toró òun ní ìpilẹ̀ṣẹ̀ olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa yes ẹ bá mi kà á tán. ògo tí ìwọ fi fún mi ni èmi sì ti fi fún wọn. mo ti fi fún wọn. kí wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa ti jẹ́ ọ̀kan. can you imagine ó ní kí wọ́n lè jí ọ̀kan gẹ́gẹ́ bí a ti jí ọ̀kan ìyapa ti pọ̀ láàrin wa lónìí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Kristi ẹ jẹ́ àdúró nínú rẹ̀ kí ohun tó fẹ́ ìlérí májẹ̀mú ayọ̀ rẹ̀ kó lè ṣe wa lára ìwé Lúùkù ẹ bá mi wo orí kejì ẹsẹ̀ ogójì orí kejì Luke two forty ẹsẹ̀ ogójì a ka bíbélì dáadáa lónìí Luke two forty forty ẹ gbọ́ bó ti kà ní tirẹ̀ yes ọmọ náà sì ń dàgbà ọmọ náà sì ń dàgbà. ó sì ń lágbára. ó ń lágbára. ó sì kún fún ọgbọ́n. ó kún fún ọgbọ́n. àti orí ọ̀fẹ́ ọlọ́run sì bẹ lára rẹ̀. àti orí ọ̀fẹ́ ọlọ́run. ó ń bẹ lára rẹ̀. ó ń bẹ lára rẹ̀. ta ló ń bá wí kristi jésù ni. àwọn tó transfer sí wa nìyẹn. Hmm. ọgbọ́n wà ẹ̀mí mímọ́ wà orí ọ̀fẹ́ ọlọ́run wà orí ọ̀fẹ́ yẹn wà nínú ayé rẹ láti jẹ ohun tó o fẹ́ jẹ. ẹ wo orí ọ̀fẹ́ yẹn ń bẹ nínú ayé oníkálukú láti jẹ ohun tí a fẹ́ jẹ ó ń bẹ nínú ayé rẹ o láti jẹ ohun tí o fẹ́ jẹ ó ń bẹ nínú ayé mi láti jẹ ohun tí mo fẹ́ jẹ ó wá kù sí ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ láti lo orí ọ̀fẹ́ náà kí a bá lè jogún àwọn orí ọ̀fẹ́ yìí kí ó sì jẹ́ àjẹmọ́nú fún wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé ẹ fọkànbalẹ̀ o a máa ka nílẹ̀ àdúrà márùn-ún tí ẹ máa ń gbà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn ó tún ti wà nílẹ̀ à ń padà bọ̀.